ọ̀rẹ́ tàbí ẹni tí mo mọ̀ mi fẹ́ kí àwọn èèyàn rẹ́ wọn jẹ tí n bá gbójú ńgbà míì kò mo kàn gbójú ni fún àlàáfíà láti jọba àwọn mi ò fẹ́ràn pé kí arẹ́ mi jẹ tàbí kí arẹ́ ẹni tí mo mọ̀ jẹ mi sì ń rẹ́ èèyàn jẹ gbogbo àwọn tó mọ̀ mi báyìí mo máa ń ṣe mi kì í fẹ́ rẹ́ ẹnikẹ́ni jẹ nítorí pé gbogbo alalẹ́ lẹ́dàá ti wà. ẹlẹ́ẹ̀kejì mo fẹ́ràn láti máa ka ìwé tó lóyìnbó a pè ní novel mo fẹ́ràn rẹ̀ gan-an bẹ́ẹ̀ lọ́ni mo fẹ́ràn láti máa ka novel tí bá gbóra mi mọ́lé tí mi ò bá jáde ẹ má rò pé bóyá mo kàn ń tẹ fóònù ní o novel ni mò ń kà ẹ mọ̀ tẹ bá débi tí mo kó novel mi sí ó mọ̀ pọ̀ o bẹ́ẹ̀ ni lólóyìnbó tàbí lédè Yorùbá ẹlẹ́ẹ̀kẹta ah mo fẹ́ràn kí n máa fọ aṣọ àmọ́ ó ro mí lára láti lọ aṣọ mo lè fọ gbogbo aṣọ ilé ìyàmú gẹ́gẹ́ bá mi kó yá ẹ wá lọ ah, mo lè sunkún bẹ́ẹ̀ náà ni ìfẹ́ rárá ìmọ̀ ayọ̀nù aṣọ ìláìkì rẹ̀ bẹ́ẹ̀ náà ni mo lè fọṣọ àmọ́ mi ò fẹ́ mi ò nífẹ̀ẹ́ pé kí n lọ. nǹkan ẹlẹ́ẹ̀kẹrin tí mi ò fẹ́ràn ni omi pé kí a lọ sí bar beach àbí kí a lọ sinmi pú ká ní abẹ́ lọ abẹ́ lọ wẹ̀dù ah! mo máa sádànù mi ò fẹ́ràn rẹ̀ rárá olóyìnbó bá pè ní phobia mo ní phobia fún omi mi ò fẹ́ràn rárá mi ò ti ẹ̀rín ní bèbèrè ẹ má pè mí lọ́mọ omi ò gbogbo aná lọ́mọ omi àbí ẹ̀yin ò kì í mọ mi ni <laughs> nǹkan fẹ́ràn rẹ̀ ni bẹ́ẹ̀ náà ni ẹlẹ́ẹ̀karùn-ún kan tí mi ò fẹ́ràn mi ò fẹ́ràn pé kí n sùn kí nǹkan kàn mí lára tí nǹkan bá ti kàn mí lára tí bá ti jí mi ò ní rọrùn sùn mọ́ olólùfẹ́ mi sì ti mọ̀ àmọ̀ràn mi fún àwọn tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni pé kí wọ́n lọ kọ́ iṣẹ́ yìí bóyá ilé ìwé ni tàbí ẹni tó ti wà nídìí iṣẹ́ náà ẹ má kàn jálù ọ̀pọ̀ ló jálù tó jẹ́ pé wish wash ni màá pè wọ́n wọn ò mọ tinú tẹ̀dọ̀ iṣẹ́ yìí wọ́n kàn déédéé wọ́n kàn rí orí ọ̀fẹ́ wọ́n sì ń sọ bẹ́ẹ̀ náà bá lórí ọ̀fẹ́ ó dára àmọ́ ẹ sì tún lọ kọ́ ẹ̀kọ́ sí ẹlẹ́ẹ̀kínní ẹlẹ́ẹ̀kejì náà ẹ ní ìfaradà nítorí pé iṣẹ́ tí ó pé ní iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àmọ́ ó lè má jẹ́ lọ́wọ́lọ́wọ́ lẹ máa rírì yín àwọn èrè yín sì ń bọ̀ ẹ ní àforítì ẹ ní àfọkànsìn ẹ sì forítì kẹsì gbá nǹkan tí ẹ ń ṣe kẹgbàmú kẹsì mọ ohun tí ẹ ń ṣe ìgbàgbọ́ mi ni pé tí ẹ bá ṣe gbogbo yìí ọ̀nà máa là fún yín ọmọ bọ́lá lè ṣe ọ̀nbọ lórúkọ tèmi lẹ́ẹ̀kan sí i èmi lára ẹwà ṣẹṣẹ ló alẹ́wà bí ọ̀kì èmi là fojoojúmọ́ ṣe bí ayaba èmi lọmọ olóńdó ẹgẹ kí mo gbàrẹ́ àlàgbẹ̀dẹ̀ bàbá mi lálágbẹ̀dẹ̀ àkọ́kọ́ àwòkọ́ gbìnrin bí ẹni dàdé orí Orísun ni mo wà ẹ máa wo Orísun tẹlifíṣàn.